yóò wálẹ̀ lẹ́nu pé òun gbẹ̀yìn rẹ̀. Bọ́dà kan tó náà náà ti kọ́ pàṣẹ pé ọyọ tó tún kùn kó máa wọlé lójú wọn àwọn kan. Tí ọ̀gá wa jẹ́ kó kùn lójú wọn àwọn àwọn kan ọgbọ́n lọ sí ìdí àtẹlẹwọ́ kan. Bẹ́ẹ̀ ló yẹ kí àtọ̀ obìnrin tó wọ́n àwọn obìnrin wá bí alẹ́ ìṣòro bá ìṣẹ́lá léèrè tí àpá bá wọlé rẹ̀ náà bá kọjá ní tẹ́sán wà tẹ́sán yóò ní lápá lára àwọn aṣọ yìí alẹ́ ìṣòro bá ìṣẹ́lá wà sí ọ̀rọ̀ pé tó bá yí bí ẹ̀mí tó bá tún padà gbégbá lójú lẹ́yìn ilẹ̀ ìgbẹ́rẹ́ wọn fi ìgbàlẹ̀ ní ìgbàlẹ̀ ti pé orí ẹ̀gbìn òní ọ̀mà jẹ́ ìdí àpọ̀mọ́ fún àpọ̀. eléyìí tẹ́lẹ̀ sẹ́kìn bá jẹ́ ìgbẹ́ tí kátó lọ gba orí ìgbẹ́ tó ti gbẹ àbí ìkọ̀tò ti gbẹ mọ́lẹ̀. títí ní lọ ó tún kọjá gba tí òṣìṣẹ́ tó ti tọ̀ èdè tó fi tọ̀ tó fi gbà wọ́n tẹ̀ ló fi kọ́ ó ti kọ ìgbà ìtọ́ta gbé orí rẹ̀ tó fi gbà wọ́n ti kọ́ mọ́. Yàtọ̀ sí ìgbẹ́ àbí ìtọ̀ tí ò sí ìgbẹ́. Ilé yẹn tí a sọ obìnrin bá yí omi ní tó fi máa kátó sọ pé kò tẹ́lẹ̀ lára tó fi lè lo aṣọ bẹ́ẹ̀ láti sọ̀rọ̀. Àmọ́ sọ obìnrin ọgbọ́dọ̀ balẹ̀ jẹ́jẹ́jẹ́ ó ti kún fún un débi ní ọmọ wọlé ó kéré jù lóṣù wọn àtẹ́lẹwọ́ tó bá ń sọ̀rọ̀ aṣọ rẹ̀ yẹn ọgbọ́dọ̀ jẹ́ pé ó kó òkú ẹsẹ̀ rẹ̀ bọ́pẹ́ kó ti ní ìgbà tó bá kó ìkàlẹ̀ wọ́n ti rí àtẹ́lẹsẹ̀ rẹ̀ àtẹ́lẹsẹ̀ tó hàn kọ̀ bá sọ láti rẹ̀ yàtọ̀ sí kókè ẹ̀sẹ̀ ọ̀hún eléyìí ló túmọ̀ sí pé ìkọ̀ǹtọ̀ gbogbo ènìyàn tó ti láti ọwọ́ ọ̀dọ̀ àmọ́ àdìgbà tó ti sọ̀dá àdìgbà tó ti sọ̀dá aṣọ rẹ gbọ́dọ̀ rí gbàgbẹ́ tí ó kó gbogbo ẹ̀jẹ̀ rẹ. tó wọ́n wá ní aṣọ tó wọ̀ kò lè fún láǹfààní pé kẹsẹ̀ ìwọ wà ní bíbò nítorí kò kù tó bẹ̀ lọ́sẹ̀ ń wọ́ bọ̀tẹ̀ láti wò ó kò sí tó burú bẹ́ẹ̀ lókun ìgbà tó bá ti pàtó tó wọ̀ náà kò ní fún ẹ tí máa ń wọ̀ láǹfààní láti máa rí ẹsẹ̀ rẹ gbẹrẹ nínú pọ̀tù. ìjọba ìjọba máa rí ẹsẹ̀ rẹ náà gbẹrẹ nínú pọ̀tù bí gbẹdẹ ní láti ojú kun iná làtọ̀ rẹ ma àtọ̀ rẹ ma láti lọ́ọ̀mà lójú kun láti ojú kun ìbọ̀tẹ́ ti wá. tó ìbọ̀tẹ́ tó wọ náà kò bá dé ìrẹ́lọ́sí ìṣẹ̀lẹ̀ wọn máa tara rẹ̀ náà ti ti sàkóso èkó lára rẹ̀ nígbò lẹ́yìn rẹ̀ ilé ìjẹun ti jẹ́ mẹ́rin. wọ́n ní tó bá dé pé ọ̀ràn yẹn báyìí kí káwá dá wọn lẹ́yìn máa ń bá àlọ́ pípa dà á. báwo láti wá máa pípa dà ní wa nígbà tí máa máa ka tó lókè. eléyẹn ìgbẹ̀yìjà ni fún ọ̀dọ̀ wà lẹ́yìn máa. òfin ọ̀dọ́ tó kì máa mọ̀ dákẹ́ fún ọkọ̀ pípa dà á. ìwọ náà wá ìlú ti fàtẹ hà òbí ti lọ pọ̀ gbọ́dọ̀ ti fàtẹ hà. adẹ́gbẹ́ wa fún fàtẹ ààrẹ ó náà ìgbà tí bẹ̀rẹ̀ sọ̀dá tí máa ń ṣe àdúrà tá a máa fi bẹ̀rẹ̀ sọ̀dá òun á ṣe àdúrà tó gùn ìwọ ṣe àdúrà tó ó sì ti ò sínú pọ̀ gba mọ́ torí kò bákan náà yóò nà sí wọn tó tún fi hàn bánà tó máa dákẹ́ nígbà tó bá dé kúrò àti kó tó rò kó ó sì wọn ní omi dání ní padà sípò ọwọ́ ọgbà tí mọ́mọ́ ti dákẹ́ tó ti dání ní padà sípò kó tó rò kó yẹn ó tún wọn náà ti máa tẹ̀ hà ló bá wọn sàhábà gbà tán láti fi wọn nínú àdéhùn ọgbà rẹ ètò ìfọwọ́mù lọ́bì ẹ̀gbọ́n ọmọ rẹ ó ní làálẹ́ kò tẹ̀sọ̀rọ̀ kó nà pẹ́sẹ̀ ìmọ̀ àdéhùn sẹ́yìn máa ń ka dúró lẹ́yìn ìmáàmù yìí kọ́lù ẹ̀sẹ̀ ní àwọn ìwọ̀pá àmọ́ kí láti lè ké anáṣẹ́ ìgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ máa ń padà àmọ́ kọ̀ bá wọn ṣe lórí àgbóyè tẹ̀lé ìjẹba. ẹ máa sọ pé àsìkò tí ìmáàmù ti dákẹ́ kò tó wá kí bá dà lọ́wọ́ torí wọn sọ pé kọ́ wọ́n dàkẹ́ tó ti dání rẹ̀ padà ní ìbámu pẹ̀lú fúnà àti ìfọ̀gbọ́n àfààní wa ìwọ́n náà ìwọ́n wà lọ àǹfààní yẹn láti gbé fàájì àti ó ti rí gbogbo ọ láti gbé fàájì hàn alimami sahadu rahmanwa ó ní sí ìmáàmù bá ti gbé fàájì àti ẹ̀sẹ̀ tó bá ti jẹ́ nílé níta lẹ́yìn fàájì hàn wọ́n náà ti gbé fàájì àti lọ́nà tó ti jẹ́ pé wàá dúró yé wàá láǹfààní àti tẹ́tí gbọ́ lẹ́yìn lẹ́yìn ìgbà. wọ́n ní ìyá burú tó wà ní ẹ̀ka yìí máa kọ́ ga ju àyè àwọn máa mú lọ. akọ́kọ́ wọ́n takò lànà àtàkùn Muhammad sallallahu alaihi wa sallam ilé ìkó ti kọ́ wa pé àyè máa ọ̀gbọ́dọ̀ ga ju ti àwọn máa mú lọ. lójú àti máa àtẹ̀tọ́ wà lẹ́yìn máa ẹrú ọlọ́ọ̀ni wọn wọ́n dúró láti tẹ̀sí níwájú ọba tó dà wọ́n. torí rẹ̀ ọ̀tá kó ìlànà àlẹ́sì sọ̀rọ̀ bá àlẹ́ tẹ́lẹ̀ káyọ̀ ìmọ̀mọ̀ ga jùlọ àwọn ìkó àlẹ́ rẹ̀. tó àwọn sàhábà tó ti di hàn wá yẹ́bù ti tẹ́lẹ̀ láàrin lọ́dẹ́gbà tẹ̀lé yẹmẹ́ àti àmọ́ tẹ̀lé yáàjẹ́ ọ̀gbìn ọ̀gbọ́n àwọn àìmúlá wọ́n ní kí àmọ́ rò sí ìmáàmù àmọ́ ọwọ́ tó láì kọ̀ọ̀gà títà àwọn máa mú lòdì ìgbà wa ra múlá yìí ọ̀fà bọ́ọ̀lì gbàtí wọ́n sálámù ìní lòdì ìgbà wa sọ fún àmọ́ àgbẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n ní àyè wọ́n mọ̀ gbọ́dọ̀ dájú sí àwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ́nà gbẹjáde ìjọba ní ìmáàmù fáwọn ìgbọ́dọ̀ tó láì sí ọ̀gá ju wọn lọ́nà ó ní yẹn ní ìgbà tó ló ṣe ti tẹ́lẹ̀ amóbóse kù ní sọmọdúnrán yìí àti ṣe ti tẹ́lẹ̀ orí ṣe tàbí ọ̀tẹ̀jọ́ ni lọ́dọ̀ àwọn ọ̀hà á rí i pé àwọn ìlú ayé kò burú ìgbà ìlú ilé àwọn sọ yìí tí o bá ti dàgbà tẹ́lẹ̀ wọ́n lọ kọ̀ọ̀bá tó láti tẹ̀sí fáwọn kó ìlà kọ̀ọ̀bá tó láti tẹ̀sí fáwọn kó ìlà tó bá ti wá ju àtẹ́lẹ̀ lọ sọlá ti má mú báyìí tàwọn tó wà lẹ́yìn náà báyìí ẹ̀yìn eléyìí ti sẹ́nu ọba lọ sí nàìjíríà nínú àwọn tíra kékeré tó wà lọ́wọ́ àwọn èèyàn wọ́n wà mẹ́ mọ̀kàndé mọ̀tẹ́lá yìí ti yà ìbẹ̀rẹ̀ kílákíá ike tí àyè má mú tó bá ti ga ìgbà tó wà lẹ́yìn rẹ̀ lọ tó ti ju àtẹ́lẹwọ́ lọ sọlá ti di àti wọn gbogbo ẹ̀ lọ́ba yìí oníṣẹ́ jẹ́ńdà lẹ́yìn náà lẹ́yìn tí mọ́mú bá ti ga ju ti àwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ sọ yìí nínú àwọn yóò lè tó tébù ó máa fi ìraga lẹ́yìn oṣù máa wò pé sábà fi ìgbà ilẹ̀ wà lọ. ẹ̀sìn làwọn ti gbogbo tó ti pọ̀ mọ́ òkúra rẹ̀ pé èmi mo tó báyìí èmi mo tó báyìí àwọn òbí lálẹ́ ìṣẹ̀tọ̀ lọ. kódà ṣe máa gbé ní kágbọ́n ti sọ̀rọ̀ àti ṣe máa gbé àti ìṣẹ̀wọ̀n ìgbàdẹ́gbẹ́ ìsàlẹ̀ ní ìgbà àgbẹ̀ ẹ̀kọ́ ni aha láti òfin ibi sọ́jẹ́ sàlẹ̀ lọ sí màmá wa tó gbogbo àwọn máàmú máàmú máàmú máàmú máàmú máàmú ọba àgbàkọjá àjà ìlú àwọn ni wọn mọ wà lókè ìyáyé ìmọ̀mù ọ̀gbọ̀dọ̀ gàdú ètò pé wọ́n kàn má lásán ọwọ́ pé sẹ́ẹ̀pù mi ní bíbá ìmọ̀mù ọ̀gbọ̀dọ̀ wà lókè ìjọba wà gàdú ìsàlẹ̀ ní ìmọ̀mù ọ̀gbọ̀dọ̀ tẹwárẹ̀ ìtẹ̀wà lókè náà sí máa ń bá wa sẹ́yìn bá dúró lókè pẹ̀lú ẹni pé kí ni tani sẹ́gbẹ́ ni máa wù níbi táwa dúró yìí sọ láti náà báyìí lórí ìgbéraga tí bẹ lọ́kàn yìí tó ń torí ẹ̀ lọ́kàn wọn ní màkúrò ní màkúrò ní ó túmọ̀ sí ẹ̀ máa rọ́ọ̀lù ambọ̀tìbọ̀tì àwọn tí sọ fún yíyún mọ̀kúrò náà wọ́n sọ fún bá ti gájú àtẹlẹ ọ̀rọ̀ sọ láti gbogbo yìí tó báyìí àti kọ́ gájú àti kọ́ gájú ọ̀bọ lọ́wọ́ àgánú àti ipò sí ti sọ ní kò gbọdọ̀ sí kò gbọdọ̀ sí rárá you are only one gbàtẹ́ ti lónìí sọ láti náà ṣe ẹ̀sìn ọmọ ẹ̀sìn ọmọ ọ̀rọ̀ kọ̀ọ̀lá ni kò sáyè fún gbogbo ilé ilé ìjọba ìjọba wọn ni ẹnìkan ti lọ́pọ̀ àwọn òbí rẹ̀ wọ́n á fún ní òkun tí wọ́n máa lò kọ́kọ́ rẹ̀ kọ́mọ́ bá fẹ́ yàgò ṣùgbọ́n wọ́n ẹlú àmọ́ tí wọ́n bá lọ́kàjà ní gbogbo gbà lọ́kọ́ máa tó kòkò mọ́ wọ́n fẹ́ yàgò nípa ṣé kó o kú bẹ̀ ká lò ó ọmọ ọ̀tọ́ jáde etí rẹ̀ etí rẹ̀ kó o kú ká lò ó gbogbo yẹn dẹ́rù bọ́ ẹ̀ ẹ̀ tó ní ike gbogbo ọkùnrin tó náà máa ní ìgbà méjì yóò fi máa jẹ́ ìgbà ìyàwó rẹ̀ tó ń fẹ́ ìyàwó lọ ń fẹ́ ìyàwó lọ ọ̀lẹ́ ọ̀lẹ́ ni wọ́n fún mi bẹ́ẹ̀ ọ̀yẹ́ kọjá pé ń fẹ́ ìyàwó mi fẹ́ ìyàwó torí bí ẹni máa ń sọ pé ń fẹ́ ìyàwó mi fẹ́ ìyàwó nítorí dájú ni pé ọ̀lẹ́ nítorí jẹ òun náà ní kí ìyàwó rẹ̀ fọ́kàn ìfọ̀jú pé ìyàwó mi kò ní ìfọ̀ àmọ̀ pariwo pàtí àwọn mi bá ti bọ́ ti pé àgbàlejò lọ́la. orí gbogbo ọ̀hánẹ́ ní máa padà dalé rú kódà ní máa ń ṣe sábà tí ó lò ní mímá dààmú torí kò sí tó lè fi gbogbo lọ́kàn jẹ́ bí bọ́ sọ fún ìgbẹ́ lòmí bọ̀ kò rọrùn tó dáadáa tó lè fi sí àwọn rẹ̀ tó bá fẹ́ àwọn òní kọ́ mọ́tò máa tó kùkù lájà máa sí àwọn kàdé yìí. ẹnu láì sọ láì tó kù náà kí lọ́nà fẹ́ sókùn sókùn kan bẹ tó lè sí ni lọ́nà láti má fẹ́ yàwó kò sí kò sí kọ́dà ìgbà náà ìyàwó mi ò ti sí tí bá máa fẹ́ náà dáadáa wàlá ìgbà náà ìyàwó mi ò sí àwọn náà lúrò òkùn yẹn ti fi dáàdì rẹ ìyàwó dáàdì rẹ náà ti jẹ mẹ́ta bàbá tó tẹsẹ̀ wá rí ìran ní pípọ̀ ọkọ̀ máa tó ló kọ́kọ́ rẹ̀ ọmọ bàbá ìyàwó ni tó sì ní sí ìyàwó kan náà lẹ́ni tó bàbá rẹ̀ yá kú yìí. olùdíje lè ti máa ń ní káyìn ká pọ̀ áhà táwọn ti jẹ́ wọ́n ní kọ́kọ́ wà ní ọmọ sọ̀rọ̀ ọyẹ kẹ pọ ẹjọ máa ń dúró ẹjọ máa ń dá máa ọjọ máa ń dúró. wọn ní wọn fẹẹ yàn àwọn lólórí ẹrú wa ń bá wọn wọn lọ fi àwọn léèrè nípa àwọn tó lọ fún sáwọn lábẹ́ àwọn wa gba po lórí ṣe sáwọn ṣe dà ọdà púpọ̀ tó bá dé pẹ́yìn lẹ̀ tọrọ ẹ̀ tọrọ wọn fún yín tẹ́ ẹ bá tọrọ tán fún yín ọlọ́run ràn yín lọ́rùn mọtò bá bẹ́ẹ̀ lẹ tọrọ lẹ tẹ pósítà lẹ tẹ kíníkà Ọlọ́run fi hàn yìí anabi sọlọ bá àti sọlọ ti sọ ẹni kẹni tó bá wá kó tọlọ bá fún Ọlọ́run dàda ẹni tí ò wá tọlọ bá fún Ọlọ́run bá dé tẹ́lẹ̀ ìjàmbá tuntun jẹ wọn náà ti sọ ọ̀rẹ́ pẹ̀lú obìnrin kan bọ láti ju ọdún mẹ́fà àwọn tètè wàá gbọ́ pé kọjá kọjá kọjá ọ̀rọ̀ ń fẹ́ wájú.

lọ́padà wá fẹ́ àwọn obìnrin wọ́n ìjọ mẹ́tẹ̀ pín ìlòjò wọn ma kí ni bàbá ara kí ni tuntun ma ìyàwó tá a fẹ́ kan lẹ́gbẹ́ àti gbogbo rẹ̀ pé gbogbo ra mi kó tó nípa abẹ́ ẹ̀rí tó tí ìbá ti kọ́ lọ́wọ́ bá kọ́ ni màá ní obìnrin yìí pẹ́ títí tú ọkọ̀ tẹ́kọ̀ tẹ̀tẹ̀ fẹ́ gan ni ambọ̀tìkọ́ sí ọ̀rẹ́ rọ́ọ̀kan ọdún mẹ́fà ọ̀rẹ́ bá ah, ọlọ́ọ̀lọ́mọ yìí tó ti tẹ̀lé ọlọ́run lọ́mọ yìí tó ti ṣẹlẹ̀ sẹ́nu kọ́ ń tẹnu sí ọlọ́run lọ́mọ yìí tó ti ṣẹlẹ̀ ọjọ́ bó ti ṣe ọwọ́ ẹni náà lè fẹ́ra àwọn ẹ fẹ́ra yín fẹ́ bá ti dáhùn ṣáájú ẹ̀kú bá wọn nígbà tá a ní káwọn ti sọ láti mọ́ṣáláṣí jẹ́ ní tètè mùsùlùmí kọ́ àwọn abẹ́ ti sọ lẹ́ ní tí ti ti ọjọ́ bó ti ṣe wọ́n ní ṣé obìnrin báwọn ló ti máa lọ sí ọ̀dọ̀ bàbá àtìyá rẹ̀ tí wọ́n máa lọ kí wọn lẹ́yìn ìgbà tó ti lọ́kọ tó lè máa lọ láì gba ẹ̀dọ̀ ọkọ rẹ̀ rárá ọgbà ẹ̀dá nígbà tí èsì pé ìwọ ló gbéra rẹ̀ lé ọgbà ẹ̀dá bàbá rẹ̀ náà bàbá rẹ̀ màmá rẹ̀ màmá rẹ̀ àmọ́ ọgbà ẹ̀dá tó wọn pé màmá tiẹ̀ náà ti lọ lé bàbá àtìyá rẹ̀ láì gba ẹ̀dá bàbá rẹ̀ tó ti tẹ́sẹ̀ ọgbà ẹ̀dá tí bàbá rẹ̀ máa bínú tó dáa ọmọ bọ̀ wá sí mi ọlọ́pọ̀lọ́ pàyàdá kò burú ìyá tiẹ̀ náà máa jáde láì pàyàdá káwọ ojú ọ̀sẹ̀ sẹ́wọ̀n kó bàbá wọn fàájú pọ̀ ni tó bẹ́ẹ̀ náà ìyàwó ti ìyàwó ọkọ òsì kéré sọ́kọ tó yọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó lọ torí ẹ̀ kí lọ́ọ́ tún fẹ́ lọ́ máa ń tẹ́lẹ̀ bàbá rẹ̀ ọbẹ̀ lọ́ máa kí wọn lójúmọ́ dẹ́bi orílẹ̀ ara yìí wọ́n ní ènìyàn gbókèrè ní ẹ̀ka láàyè ẹ̀ka láàyè lọ́lọ́ máa kí wọn ẹ̀rí ká ìjà rọ̀ bí ó sọ̀rọ̀ kan ó ní tí mo bá sọ ní ìwà máa ń bẹ tí wọ́n ránṣẹ́ sí ọ ẹgbẹ́ ọ̀gá wa nùbá tí wọ́n ránṣẹ́ sí ọ tí wọ́n bá ní à wọ́n

kífẹ́ òun lè lágbára lòun ti sọ pé kọ́ bá yọ̀ọ̀dá tí obìnrin bá ti kọ́rọ̀ rẹ̀ débi pé tó bá òun máa jáde tó bá òun máa wọlé àwọn ìjẹkùn ẹ̀rùn tó gbogbo ẹjọ́ wọlé dáàmà pé èèyàn wọlé ẹjọ́ jáde dáàbì làkọ́ ìyẹn ti jẹkùn iyì ní Ìsìláàmù fẹ́ rà fóde tó fi ní kọ́ máa gbà yọ̀ọ̀dá iyì lọ́ rà fún tó fi ní ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ wọlé ọkọ rẹ̀ láì jẹ́ kó gbà yọ̀ọ̀dá lọ́dọ̀ ọkọ ọ̀gbọ́dọ̀ mẹ́rin kankan wọlé ọkọ rẹ àbíkọ gba ìrọ̀lá lọ́dọ̀ ọkọ iyì ní sáàmù rà fún torí kọ́ máa lọ sí pété ajá ti ẹran wọlé wọn náà ló ti padà máa pariwo àwọn ọ̀rẹ́ mi tọ́wá ìgbẹ́ tó gbé mi góòlù ìgbẹ́ tó gbé mi jìnnì àwọn tó kọ̀ ẹ bá ní tó ta ló ti wá polúkẹ́ni polúkẹ́ni ojú máa ń tún kó ló ti kọ́ máa wọlé lójú wọn náà ti máa mọ̀ pé à àti tí yẹn bá dọ́kọ àwọn gbàgbé láti forí kalẹ̀ tẹ́lẹ̀ kejì àwọn ti wà lórí rákà alákọ̀ọ́kọ́ àwọn ti ti lọ tẹ́lẹ̀ kejì kí làwọn láti ti tẹ̀ wá ìdúró lẹ́wà ní rògbò lẹ́wà ní ẹ ti nàró láti rògbò ní ẹ lọ sí forí kalẹ̀ lẹ́ẹ̀kan tẹ́lá tí wàá fi forí kalẹ̀ yẹn ajẹ́pẹ́ rákà alákọ̀ọ́kọ́ ti pé báyìí ẹ tẹ̀sẹ̀ wá ti lọ rákà lẹ́sẹ̀ gbogbo tẹ́lẹ̀ ti ti tẹ́lẹ̀ ọ̀rẹ́ ẹtù amúbàtì àyíjà kúra ẹtù ẹsẹ rúkú ẹtù ẹsẹ nàwọn ẹ máa bá sọ láti rẹ tẹbàtì wa sálámù ẹ wà múlí kalẹ̀ lẹ́nu torí pé ẹtù sàfikún nù sọ láti rẹ látàrí ìgbàgbé ẹ wá ní tẹbàtì wa parí sọ láti kọ amẹgbàgbé orí kalẹ̀ kanu rákà níjà ìfẹ́ ni pé tó bá ń gbé rákà alákọ̀ọ́kọ́ ni àbúrákà ẹlẹ́kẹ̀ẹ́ àbúrákà ẹlẹ́kẹ̀ẹ́ta tí èsì rákà ti parí. ẹ ka yẹn fún pé ẹbí kanku ẹ wá sí raka kan lóde di dípò rẹ tó ìgbà yẹn kọ láti ẹsùn ẹ wá sálámù tó bá pé ti parí gàgàgàgà lẹsìn gbàgbé forí kalẹ̀ lẹ́sìn ẹ ti ṣe àdáyà ó sálámà ẹni sálámù ẹ ti di lẹ́ẹ̀kan náà ah, ti ti gbàgbé gbàgbé ti pé ẹ forí kalẹ̀ tẹ gbàgbé ẹ wá tó tẹ̀sí kù ẹ sì fún àtàyà yẹn tẹ bá fún àtàyà ti dá kàkà sí ẹ sálámà tẹ ti dé ẹ wà fi orí kalẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn bàtẹ́ bá sálámà torí gbogbo àtàyà alákọ̀ọ́kọ́ tẹ ẹ ṣeun kó tó di pé ẹ rántí pé ẹ ti gbàgbé forí kalẹ̀ ẹlẹ́ẹ̀mejì àfikún nínú sọ̀lá látàrí ìgbàgbé wọn á ní sẹ́kùtù tó sáwù tó gbé ìforíkalẹ̀ téèyàn bá gbàgbé rẹ̀ nù rákà gbogbo èwò lórí ìforíkalẹ̀ yẹn wúwo ju tòjútù sáwù ẹni tó bá ní tòjútù sáwù lọ fi gbé rúkùn orí kòkánù sọ̀lẹ́ kò lè gbé sọ̀lá ti bàjẹ́ àwọn ìmáàmù mi ti máa fi gbé fún ọmọ pé rọ́lá àwọn gbé tó alákòóbá sálámà ọba ti ni ilé wọn ni ṣé máa yọ ọ̀yàn ní Islam kì í yọ ọ̀yàn ní Islam àmọ́ ó máa ti sábà bí kéèyàn wọ náà àmọ́ téèyàn bá wọ náà kò ní máa bẹ́ẹ̀ pèlè kéde téèyàn bá wá sí síkùl àṣọ kì í ba gbogbo sẹ́jẹ́ àmọ́ máa kó báyìí téèyàn kò wọ náà wọ́n á ní kí máa pèjú rẹ̀ nínú àpèjúwe rẹ̀ nígbà máa fẹ́ lómi ìbúra yàtọ̀ sí ọ̀gbà wọ́n máa sọ kókò ń gbọ́ sàgbó ń gbọ́ sílẹ̀ tí wọ́n fi wọ́n máa tọ́lẹ̀ là àbí ti ké bàtà àjẹsí búrẹ́dì tó gbogbo àwọn ilé yẹn nínú ṣírkù lásán bẹ́ẹ̀ náà ẹgbẹ́ lọ pé ah ọpẹ́lọpẹ́ rẹ ọpẹ́lọpẹ́ rẹ báwo èèyàn bí rẹ tó ti dẹ́pẹ́ téèyàn lè ṣe àbọ́lọ̀ ni èèyàn ti tẹ́bọ̀ sọ́lọ̀ tí ọba ti tiẹ tí ọba ti tajà ti ń polówó ni àwọn olè ọba wọlé ó ti tẹ́bọ̀ sọ́lọ̀ ṣírkù lásán tọ́lọ́ àtẹ̀yìn bá fẹ́ yóò ṣe é ṣe àtàwálò asọ̀pẹ́ tọ́lọ̀ bá fẹ́ lẹ́yìn náà lẹ́yìn náà bá fẹ́ àbí tọ́lọ̀ nìkan bá fẹ́ tó gbogbo àwọn eléyìí wọn bẹ nù ní ọkọ àbúrò nínú rẹ ní kárì járí òun náà ní ìṣẹ́bọ tó kéré wọ́n tún pè ní ìṣẹ́bọ kọ̀bí ìṣẹ́bọ tó pamọ́ ní máa ń ba gbogbo sẹ́yìn torí ẹ̀ wàlúwà ìkálẹ̀ ránṣẹ́ náà á jà ọkàn wa lóhùn sí i tí yẹn bá fẹ́ wà lìjánà èyàn jẹ ọkàn rẹ̀ lóko bí èyàn wà bu ara rẹ̀ dànù torí ká lìjánà yẹn èyàn ti tẹ rẹ̀ kótó rí wọ̀ pẹ̀lú àná ọlọ kọ́lọ̀ ọmọ ti lé wọ̀ wá. wọ́n ní sáwọn ni máa sọ àwọn ọmọ àwọn lórúkọ ní àwọn olóyìnbó destiny wisdom eh, memory life ọlọ́mọ lẹ́yìn tẹ̀lé mọ́lùmọ́lùmọ́lùmọ́ ó kọ́ kò kí burú lẹ́yìn tẹ̀lé jẹ́ mọ́tò ọlọ́mọ yìí wọ́n mú ọmọ rẹ̀ kó káàbù ọmọ mùsùlùmí ọmọ àti kọ́ burúkú kọ́ra kúra kó kọ́ra dáradára ó kọ́ àwọn ẹ̀dọ́ ọ̀nà àwọn pítà ọlọ́mọ yìí wọ́n ní obìnrin táwọn fẹ́fẹ́ ó lóun ní kí làwọn ẹ̀kọ́ kọ́ náà tẹ́ bá ti sí làjọ eléyìí lẹ́nu tó ti jẹ́. nítorí pé ọ̀bẹ nínú nǹkan tó fi tẹ̀lé àgbà tí wọ́n kó sí láti ìyàwó rẹ̀ lórí ẹ̀. àmọ́ kó tó fẹ́ ọ̀ láti ẹ̀ lórí ẹ̀. àbí òye wa kó tó fẹ́ ọ̀ láti ẹ̀ ọ̀bẹ pàtó bá wọlé náà pé abẹ́lẹ̀ nínú pé ìyá lè kéré lè rẹ̀. wọ́n ní báyìí lè ra jẹ́ sílẹ̀. wọ́n ní sáwọn lè ra tẹlifíṣàn sílẹ̀ bọ́ sáwọn máa kọ̀ntró rẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa pe tẹlifíṣàn ánsẹ̀ kọ̀mpútà gbogbo àwọn kẹtẹ́ rí sáńtì láyé nìkan tẹ̀lé àtọ́n ló wà ẹ̀sẹ̀ nǹkan ìjà ni tó ní ẹnu méjì ẹ lè lò fún dáadáa kọjá sí dáadáa ẹ lè lò fún àìsàn kọjá ìjà kí wọ́n fẹ́ yín tó fẹ́ wọ tọ́jà ẹ lè lò tẹlifíṣàn yìí ẹtọ́ fẹ́ wọ sí ọ̀dà wọn náà tẹ̀lé tẹ̀ ní ó lò tó sẹ́yìn bá lò fún un náà ni wọ́n sọ báwo ni dájọ́ ọlọ́sẹ̀ lọ́dọ̀ tẹ́ bá mi tẹ́lẹ̀ máa kọ̀tún rẹ̀ abẹ́ lọ́kọ́ máa bò wọ́n ní ìgbà wo ilẹ̀ yẹn lè di mùsùlùmí ẹtọ́ fẹ́ di mùsùlùmí tẹ́tọ́ bá sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tẹ́lẹ̀ yóò di mùsùlùmí àdúgbò bá tó wẹ̀ rárá o yóò wí tó bá ti wí gbọ́dọ̀ ìwé máa ń ṣe lọ yíwọ́ ńká fún yà pé kí wọ́n lọ wẹ̀ náà kọ́ wa wá tó bá lọ kú kó tó wá ẹ̀yin lẹ̀ dá rẹ̀ ẹ̀yin lẹ̀ ti òfin ọlọ́ọ̀ni fẹ́ tó fẹ́ ti fi gbólóhùn ó ní pé kò kú bí kankan àbíkó ni ó dé bẹ̀ pẹ̀lú àníyàn kó ń wẹ̀wẹ̀ àti ti mùsùlùmí báyìí kò ní ìdí pé bàbá làdá nìkan lọ wẹ̀ nìkan ọ́ àgbẹ̀ nìkan tí wọ́n ò fi ẹlẹ́ ìjẹun ìjẹun. wọ́n ní obìnrin táwọn fẹ́ obìnrin ti gbà pé ọ̀fẹ́ fi àwọn mọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọn ọ̀fẹ́ káwọn fẹ́ ra àwọn kí ni káwọn ọ̀pá dùn. ó lè wàhálà tó àmọ́ nígbà tó mi pọ̀ láyé tó ọkùnrin náà ti pọ̀ láyé tó onídìí pé túláàsì tipátipá ni màá fi tẹ ọ àná máa wá àwọn kankan jókòó sẹríà wípé bàbá rẹ gbà á máa tẹ lè fún wa á lè á lè ṣe kankan fún ọ lè ṣe wẹ́lù mi lọ kò sí túláàsì bẹ eléyìí jẹ bó ti jẹ bẹ lẹ́yìn náà wọn bàbá kí ọ náà gbà fọmọ tó ẹni tó ẹkọ lẹ́sìn ó ti jẹ́ mùsùlùmí ó ń fẹ́ ọmọ rẹ fífún náà ọ̀fẹ́ kíkìtì náà ṣẹlẹ̀ olùwọ̀n àti bàbá rẹ níjà rẹ ẹ̀dá pọ̀jù lẹ́nu ẹgbẹ́ kan ṣébọ́ ọmọ ọlọ́fẹ́ tí ọmọ ọlọ́ọ̀ni tẹ́lẹ̀ yìí náà parí ìjà tẹ́lẹ̀ ìjà kò ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò lówó kéésì owó ni wọ́n máa wò tó máa fi pamọ́ lọ́kọ̀ ẹ̀sìn àti wà tẹ́lẹ̀ ìjà kò ti jẹ́ wọ́n ní ẹni tó lóyún kú kéjì ṣe mùsùlùmí bò láti ṣe kí ló kẹ̀yìn pẹ̀lú ẹ̀ síbẹ̀ sọ pé kéjì ṣe mùsùlùmá kí la fẹ́ ti ṣe ṣé ó ní ìjọba ọfẹ́ ti bọ́ọ̀lù ọfẹ́ ti bọ́ọ̀lù ó gbé wa mọ́tíláṣí wọ́n bá ṣe ní kó sí kọ̀ọ̀kan wa àwọn tó bá yẹ kó lóyún oyún inú rẹ̀ mùsùlùmí ló ní fún ṣe ìwé lẹ́yìn wọ́n kọ ẹ̀yìn rẹ̀ sálùkùbìlà wọn ò sì ní ṣe torí tí àwọn mùsùlùmí àárín oníṣẹ́ mùsùlùmí àti oníṣẹ́ káàkiri wọn sùn wọ́n wá kọ ẹ̀yìn rẹ̀ sálùkùbìlà torí tí a bá ti kọ ẹ̀yìn rẹ̀ sálùkùbìlà ọmọ tó wà nù rẹ̀ ti kọ sí sálùkùbìlà ìdájọ́ bàbá nìdájọ́ ọmọ. ní mùsùlùmí ni kì í ṣe sọ̀lẹ́ ọwọ́ sálámà sí wa sáàdà ẹni tí ìbá ti ṣe sọ̀lá dé ṣe mùsùlùmí náà lásán wọ́n yá ọkọ̀ lò wọ́n ní sáàlì jẹ́ àkùránì lóbìnrin lè jẹ́ àkùránì láì jẹ́ pọ̀ wọ ìjáàbù nínú ilé rẹ̀ síbò ní sáàtù àbùkù ìdúlá àbíkọ̀ wọ ìjáàbù tó tó kí àkùránì. ọlọ́run ọmọ ìgbà jẹ́ wíwé lè wá ó ti pọ̀ ọmọ pé láì borí láì sẹ́kẹ́ àkùránì rẹ nígbà tí èso lè lọ wà tẹ́lẹ̀ òfin ọlọ́run ó ní ti pẹ̀lú ọba jáde nítorí kí wọ́n rẹ ó máa gbé ìjà àbùká pé kí ni àmọ́ kì í ṣe èsì lẹ́tà ti tọ́ sí àtọ́lẹ́ ìlú ní ìyàn mẹ́wàá o ẹ wà nù fúláàtì tí lọ́sọ̀ ẹni náà lè wọlé láíláí láì jẹ́ pé ìlẹ̀ ìsílẹ̀ kù tó ń bọ̀ ní fúláàtì wa sọ fún kókó máa wọ ìjà àbùkà mi ní kọ́kọ́ gbàdé kò sí ọjọ́ bó ti ya kí àwòrán àmì rẹ bẹ́ẹ̀ náà lọ́ba kàti ó wọn lẹni tí kìí sùn sọgbọ ga rẹ nítorí ìbẹ̀rù gbogbo àná la mọ̀ pé tí ọ̀dà ni èèyàn sọ òdodo wọn àgbo ti rí pé òdodo yẹn kò wọn àgbo ti rí látàrí òdodo yẹn ẹni tí ọkọ yóò mọ́tò máa sanwó rẹ bẹ́ẹ̀ ni a ti dáhùn rẹ a ti dáhùn rẹ a ti èwo ló sì lọ́la jù alìjẹ́nà kéde fún alìjẹ́nà kéde alìjẹ́nà kéde alìjẹ́nà kẹta fún alìjẹ́nà ti wà ní pé kó máa ń ga lọ sókè kó máa ń ga lọ sókè alìjẹ́nà ti dàrọ̀ jà alìjẹ́nà kó máa ń ga lọ sókè kó bá ti wá ga sí lọ́la rẹ̀ gbà tontori tọrọ alìjẹ́nà ẹ máa tọrọ alìjẹ́nà ajá rẹ̀ àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ bá wa torí ẹ̀ ẹlẹ́yìí ìjẹun ti ti jẹ́ mẹ́ iná kúmá daraka ó máa ń túbú lọlẹ̀ ètò burúkú nùnà ilẹ̀ ìjọba wà ń sálẹ̀ sálẹ̀ ọ̀dọ́ wa ló jahal nà kọ́lọ̀ ń sàánù wa ọkọ̀ àwọn abínú gan tó wá ti dínú ó lè ó àwọn lóṣù bọ́sẹ̀ kan tó làwọn tó máa ń di ọkọ̀ yìí báyìí lóòrùn náà tọkọ nìyẹn nù ẹlòmíì náà máa tọkọ tó náà ẹ̀yin náà ẹni wà ní bí gbogbo obìnrin náà ti ní wà jẹ náà gbogbo kálukú mánéjì ara wọn ni kò sí ọkọ màláìkà yẹ́sọ̀ ṣe síyàwó màláìkà tó bí ọkọ yín bó bá bínú ẹ̀yin náà ní àwọn àwàkà ọkọ yín náà ṣe sùúrù bẹ́ẹ̀ náà ẹ̀yin náà ṣe sùúrù.

ó sì ní máa rò ká torí pé gbogbo àwọn ẹni tó ń rojọ́ fún àwọn náà ní tiwọn wọ́n lè gbà bá yí lára ọkọ̀ wọn àmọ́ wọn máa parọ́ ọ àwọn ọlọ́gba ọjọ́ ọjọ́ parọ́ ẹ̀rọ burúkú etí ń gbà jù tó wọn máa ti sùúrù pọ̀pọ̀ sì máa bẹ lọ ọmú bínú yẹn kú láyé lẹ́yìn náà wọ́n kọ́ kí náà bínú wọ́n wọn a máa wọnà láti borí ìpinnu yẹn pẹ̀lú ikúkọ máa mú mi nígbà tí mo bá ń bí ọ yéésù mi àgbé o omi tí a fi sàlù aláàpò ó mú mi yéésù mi dandan kọjú omi pè omi ọtá máa ti gbóná nítorí pé àti tó ọ̀n tí èèyàn máa ń bínú ọ̀dọ́ rẹ̀ lójú máa wá ipò àdáná sí yàrá tẹmpétọ̀ ló ti háì ara wọn gbóná tọba ti mú mi ọ̀dà tó bàtà fún mi pa bákan náà tó bá jẹ́ kó o bá dúró ó jókòó tó bá wà jókòó gbẹgbẹ́ nílẹ̀ tó o ti máa mà kó sí kankan tó lè fi dínú ọkàn pàtàrà rẹ jẹ torí jọ sí kásán rẹ ọba lọ já jàkújà látàrí ìdínú òtítà bí ṣùgbọ́n ìwọ náà lọ padà kábàámọ̀ gbọ́dọ̀ àrùn ilé ìrìn ìṣẹ̀fọ́ ọ̀rọ̀ sí mẹ́jọ wọn ìgbà náà sọ̀rọ̀ bá àdìsọ́lá ní ọlọ́mọ bí pàmì jẹ gbogbo eléyìí kọ̀mọ̀tì ó ti tún lè wo dé nígbà tí mo bá ń di ọ̀nà owó mo ti dé tọ́ da nígbà tó o ti lò bóyá gbogbo ẹni ràn ọ́ lọ́wọ́ tí ìdí náà yọ ọ́ gbìlẹ̀ lẹ́yìn náà ìdílé òjò pọ́lì rẹ o lọ́ba pọ́lì rẹ sàn wọ́n lọ́ kábàámọ̀ bá dé àwùjọ àlùkò bá jẹ ẹ̀jẹ̀ wọ́n padà kábàámọ̀. wọ́n ní alùpùpù ọmọlẹ ẹnu ọkùnrin àti láwọn ilé ẹ̀kọ́ gíga wa tọjà agbọlọsídà láwọn tẹlẹ wọ láwọn ìwé kílọ̀ ńkọ obìnrin kan máa dúpọ̀ mọ́ra ẹ̀ ìwé náà rí ní bá kété obìnrin náà tí wọ́n ro ẹyẹ ká ìwé lọ́lọ́kọ́ oyin ló pé wáyé أعوذ بالله من الشيطان الرجيم ìwọ náà sọ pé ò lè rí ọ láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ àárín àwọn obìnrin wọn máa rí ọ wọn máa ń gbogbo òru wa fún kábúláyé òkú lórí kò lè máa dà á lẹ̀ káwọn máa lọ ọ́ gbọ́gbà tiẹ̀ kí ni wọ́n ń gbà nígbà ara lọ abẹ́rẹ́ ní fẹ́ ọmọ wa wò pé àmì báyìí abẹ́rẹ́ ní nípa sọ̀rọ̀ nípa cooperative àwọn akẹ́kọ̀ọ́rẹ́rẹ́ àlàyé ẹ wà ní ìta wà ẹ wà ní wà pọ̀ lẹ́yìn báwa wá sàlàyé wọn bá pọ̀ ẹ̀yin bá lè kó àlàyé ẹ̀yin rìn rìn wà òkú mọ̀tọ́ bẹ́ẹ̀ nígbà bá ẹ̀ ní ẹ̀tọ́ lórí bàbá àti ìyá rẹ̀. bàbá ìyá rẹ̀ wá pẹ́tọ́ ìlú bóò ní kó ṣe àwọn ṣe sùúrù ní kí ló ṣe fún bàbá rẹ̀ kí ló ṣe fún ìyá rẹ̀ ẹ dàpọ̀ tó lọ kí ni àmì ọ̀hún fẹ́ ṣe fún ètò yìí wá ṣe bàbá rẹ̀ mà ní ìyá rẹ̀ mà ní ọ̀lọ́ lẹ́tọ̀ kan a ní kí láti kú ẹ̀tọ́ náà wọ́n ní kọ̀ọ̀kan ẹ̀tọ́ wù lọ́mọ ẹni lóyún yóò fi wá lọ kí mo lè ṣe fún bàbá rẹ̀ sùúrù àwọn bàbá ti yá wa ọwọ́ kí wọ́n fi wa a lè fi ẹ̀kọ́ wọn. a ń bọ̀ jùlọ tí wọ́n tún sàánù wa wọ́n tún tọ́jú wa wọ́n tún wà pa ní kékeré òtún àmọ́ lẹ́tọ̀ kan lórí wọn ó lẹ́tọ̀ kankan lórí wọn wọ́n tún ẹ̀bà àánú wọn. wọ́n tún àbá rí ìgbà ẹ̀kọ́ làwọn ti fi ẹ̀ fi wẹ́lọ̀ tẹ́ bá fi lé mú ẹ̀ máa fi wẹ́lọ̀ fọ́dún kan tẹ́ ẹ̀ bá ti wá rẹ́ ìgbà náà lórí àmọ́kọ́jọ́ tó ti ṣe mọ́kà lẹ́nu ti ètè màdínà torí ìyẹn ní ìgbà yẹn mọ́kà ìyẹn ní ìgbà yẹn màdínà kó mu kọ́ wa ní tiẹ̀ tiẹ̀ ní tó ní ọmọ ẹ̀jẹ̀ láéláé wọ́n mọ̀ sí láéláé. wọ́n ní nígbà tá a ti mọ̀ fúnka jù sọ láti lẹ́yìn ọ̀sẹ̀ bọ̀ ọ̀sọ́ mọ́tíláṣí ni òtún láti gbọ́ àwọn àyàfi mọ́tíláṣí ni àti ṣe ń tẹ́wọ́ sọ́nà tó tẹ̀lé máa kò sí kíláàsì fẹ́ máa ti sọ láti tì àbí kò títí kọ́ parí kí wò tó wá ti rẹ̀ àmọ́ tó bá tọ́ lójú ni o yóò tó kọ́kọ́ máa tẹ̀sí káwọn èèyàn láì jẹ́ ike bàbá yìí tẹ̀kọ̀ ẹ̀sì ti pàdé èsì rẹ̀ kọ̀ gbọ́kọ́ pa ọ wà á ní kí ọmọ níwọ̀n nìkan wà á ní kó yá wọn ní nàìjíríà fún níjò lẹ́yìn eléyìí tó kéré nù ẹ̀ wọ́n dàbí kéèyàn bá yà rẹ̀ àwọn òṣèlú náà ní ẹ̀ṣẹ̀ bá rẹ̀ kí wọ́n fẹ́ máa jẹ ìbá rẹ̀ lẹ́yìn náà wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ kan tọ́lá ẹlẹ́dàá wa tó kìlọ̀ fáwọn yẹn nípa rẹ̀ tó sọ pé wọn bá pàdé kọ́ máa rí ogun látọ̀dọ̀ lọ ogun látọ̀dọ̀ àtàkì sọ̀rọ̀ bá àwọn àdìwà nìtẹ́lẹ̀ nígbà táwọn ti wà láyé àfi rìbá ni torí ẹ̀ ọ̀ràn yẹn ní ká nínú sáré ó ní ìdíje tó burú yìí yóò dìde ìdíje wèrè nítorí ìdàgbìyà rìbá rẹ tọ́jà yóò máa palẹ̀ wò gbàtí gbogbo àwọn máa ń sáré lọ síbi tí àpòjọ sí dọ̀pẹ̀ rìbá yẹn máa palẹ̀ wò ọmọ tuntun yóò dìde yóò máa palẹ̀ wò títí ọlọ́mọta torí ẹ rìbá aráàlú agbọ́dọ̀ jùlọ títí láti bá mu àpò tí máa ń sè rìbá agbọ́dọ̀ ní breakdown sáàbì máa dówó tó wa yàtọ̀ sí ìgbà tó kọ yẹ àwọn awùjọ gbogbo owó wa nígbà tá a bá tó fi final withdraw wa pẹ̀lú ìgbà tó kọ ní rẹ̀ ìgbà tó kọ ní rẹ̀ àwọn awọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ ìgbà tó gbẹ bọ́jà ìgbà tó kọ kájà bọ́jà àti ká kọ́ pọ́ńpù tọ́yì ìgbà tó kọ kájà pọ́ńpù tọ́yì àti ká fún yẹn kátàkà gbogbo àgbà ládàá lórí ládàá lórí eléyìí jẹ́ lórí ìjọba سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك